Hi, good afternoon. Ah, ọ̀rẹ́. Ẹ Adéyìn. Káfíà. Ẹ Ajiki. Mo gbọ́ gbogbo tó ń sọ sọ Yorùbá tí mo gbọ́. Láti yàrá ọkọ̀ kì í. Àwọn àròkọ sọ Yorùbá tí mo gbọ́ kì í ṣàwúsá. Kàtàkì de láàfin ni. Bóyá kò padà wá. Àà wà á padà wá gba wàhálà àkọ́dà wá kọ̀kọ́. Ẹ kí wàá ló fẹ́? Fasto ìnàní. Fasto. Fasto. Fasto ìnàní. Pastor, pásítọ̀. Eh, ee eh, Pastor, lè. ayiwa pásítọ̀ ló máa ń pè ní pásítọ̀. ewa pásítọ̀ lè. tó ìlà mi rí wàlá yìí. pásítọ̀ àbí. ee eh, ṣé a wà á lé. ah pásítọ̀ ó wà á lé. àdúpẹ́ lẹ́nu. ẹ ṣé kò sí. ẹ ṣé kò sí. a kà sí àkókò. kò sí àkókò. ẹ kò sí àkókò wàlá yìí. àkókò àkókò. ṣé kò sí wàhálà. wàlá yìí ah, bábò wàhálà. pásítọ̀ agbàdúrà fún àwa ah, bí baba wọn ṣe máa ń ṣe nù bí pásítọ̀ ṣe máa ń ṣe ń ṣàlàyé kan máa gbàdúrà gbàdúrà fáwọn irú irú èèyàn bíi tí yín báyìí. ee eh, bíi tí yín ah, wà láyé ó gbàdúrà yege moto ah, kò sí wà wà lé wà lé. adé stu feelings bíi tí yín wà láyé. Ah, èèyàn dáadáa ní ẹ. ee adé stu feelings. bẹ́ẹ̀ bá ṣe máa ń ṣe nu ọ̀yá. pásítọ̀ wà ní. ká stu feelings wà láyé. <laughs> ti késárì fún késárì yìí ni bíbélì sọ nínú ìwé orí kórìntì orí mi ìrántí ẹsẹ̀ mo gbàgbé ìyàtọ̀ ẹ̀kọ́ sọ́lọ́run jìnnà gan-an ìwọ àti egungun ààrẹ mi ò gbọ́ <laughs> tápé wà yìí da ẹni kò yẹ kí àwa ránṣẹ́ ọlọ́run wọ bíbá ìwà ìwà yìí ò dáa rárá. Um, um, pastor àbí madam can you bring out the money. ṣe díẹ̀ wọ́n yẹ jù. Guys, how far? Cool, bro. Yeah. NCA. Hey, eh, ni CNN ni. CNN. is there. See, see. But this is NTA. Oh, sorry. You want CNN? Never mind. Kadesh, mm. put the gun away. Ilé Ọlọ́run la wà Put the gun away. The cigarette. Sorry, bad habit. Maso, in the house of God, man Um. Offer, how's the money? Yeah, sure. entered. Madam? Yes, sir. Give me a cup of water. Water. Hot, cold. Water. Bolude. sọ fún mi kí ni nǹkan tó rò pé ó tún kù lórí security tí mi ò ṣe nǹkan tó rò pé ó jẹ́ tọ́ mi tó yẹ kémi ṣe tí mi ò ṣe fún yín. now six months ago àwọn ọmọ kan lọ́ndà ẹ̀ wọ́n lọ sí amẹ́ríkà láti lọ study sí nípa security bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. two months ago ìwọ fúnra ẹ̀ ń bolo wa Israel o tún kọ́ àwọn kan sòdí ẹlẹ́fẹ́ lọ acquire more knowledge lórí ọ̀rọ̀ security náà ni CCTV tó wà ní State House kò ṣeé kà ilé tó wà lọ́fíìsì mi náà ìyẹn náà ò ṣe kà ẹ̀dùn ṣiríṣi ń dè mọ́ mi lára káàkiri everything upon all bọ́lójẹ́ ẹ lè provide adequate security fún èmi àti ẹbí mi sọ gbogbo stress yẹn kí ló jálé lórí sọ̀kan tó ṣẹlẹ̀ tó ẹ pé lábẹ́ igi mú gbogbo yín báyìí làwọn ọmọ kéékèèké kan tí ò tó wá wọ́n dẹ̀ wọ́n dẹ̀ operate bẹ́ẹ̀ yẹn ẹ̀dẹ̀ rí nǹkan kan ṣe sí i. Your Excellency sir firstly I would like to apologize on behalf of my colleagues and her sir for her inability to protect you and your family sir but sir ṣó tọrọ délẹ̀ àtijọ́ tí mo ti ń ṣiṣẹ́ yìí sir mi ò rí irú operation báyìí sir they are specialists, sir. Though, if they make any attempt to strike again, we are fully prepared for them, sir. Your Excellency, sir. Uh, Mo ní sir. If you permit me to talk. You've been talking without my permission since holiday. Uh, sir. Àwọn guys yìí, eh, èmi ò rò pé n kò ń ṣe kínní lásán ni àbí for ransom or something these guys are trying to eliminate your person sir and wọ́n fẹ́ tarnish personality yẹn the way they are operating it's beyond politics sir. ń ṣe politics ta ni mo ṣẹ̀ tó lè rò pé bóyá òun àwọn boys tó lọ fún operation two two four four four. Yes, sir. ẹlẹ ìjọ Ọlọ́run commiserate pẹ̀lú yín Ọlọ́run ní jẹ́ kárí rẹ̀ mọ́. amen àwọn tó ń dẹ̀ ṣiṣẹ́ ibi náà ọlọ́run á fọwọ́ tọ́ wọn lọ́kàn láti yí padà. Mm, àmín. ẹ pẹ̀lẹ́. jàlátà nù ṣé náà nìyẹn ẹ̀yin tẹ́ fún ni lóúnjẹ. pásítọ̀ John ṣùfẹ́ gé mi létí jẹ ni ah. ṣé èyí tẹ́ fún ni lóúnjẹ tẹ́ ẹ̀ tún mú ni lọ́wọ́ dání. Oh. Sister Mary. yes sir. ọ̀rọ̀ yín ò yé mi. Ah kò lè yé yín pastor john pastor john má jẹun wojú ẹ. jáde wá bínú ìkọlù wá. Ah, kò lè yé yín ṣé bẹ́ẹ̀ ṣáà ti náà wọn kọ́ padà wá gbowó yín wọ́n dẹ̀ ti wá gbà ẹ máa ná ọlọ́run àbáyín ná iṣẹ́ ìrànṣẹ́ a máa tẹ̀síwájú olúwa fún yín ṣe. pastor john sọ ní tíyàwó ẹ̀ ń sọ yẹn. kò kò kò bá yín sọ̀rọ̀ sà ẹ̀ńkọ́ ló ń bá sọ̀rọ̀ o. ẹ jẹ́ ká gbàdúrà. No, no, no. Let, let us pray. Please, sir. I'm, I, I, I, I'm sorry, sir. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ dáríjì sir, ẹ jọ̀ọ́. Let, Kò mí nìkan tó sọ. Let us pray. Go, oh, okay, sir. Our Father and our God, mm. hallowed be your holy name. Mm. We thank thee for everything that you have done in our life. Oh, yes. Shut it up or I'll blow off your head. Oh. Shut up. sọ̀rọ̀. kí ni I said keep quiet. Ah. your excellence is ah. no sir. your excellence is up. your excellence is up. quiet. Yes, sir stubborn. Danger. You know, I don't usually come out in this manner. But when I do, somebody must whip. Operation Teloshe Pelu Costello. Positive ni àbí negative? Positive. Positiveness. Positiveness. Stubborn. Positive ni àbí negative? Positiveness. Why am I chilling like shit? Positiveness. Ben. Yes, boss. Jackie. stubborn feel pains. Bàjẹ́wọ̀ bàjẹ́wọ̀ bàjẹ́wọ̀ bàjẹ́wọ̀. Eh, máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ máa jẹ́wọ́ àti spear by man spear gbàdúrà dé di mọ́tò ah. dábàá ẹ̀ ti dábàá ti kú àwọn ọmọ ẹ̀ ti pọ̀ gáà ẹ̀ gọ̀gọ̀ oh òun náà ti ó ti kú ọ kókó yìí ó yìí mi díẹ̀ díẹ̀ ní escape òun náà máa ti kú báyìí um, um stubborn. I betray trust tí mo ní It's okay. Shamo, mọ̀ pé gómìnà ni mí. Bàbá gbogbo ìlú ni mí. So ẹ wà nínú àwọn ọmọ mi. Mo máa dáríjì yín ṣùgbọ́n ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ ṣe sá ẹ ṣe sá ẹ ṣe lè ṣe sá God bless you sá. stubborn ìka ẹ tí wọ́n ti gé ṣó ṣì máa fún ẹ láyè láti yìnbọn pààyàn. bàbá máa manage sá máa manage máa manage. all it's fine um, mo máa fi yín sílẹ̀ rest in peace guys okay eh! um, Ben. Yes, boss. Tito. Yes, boss. Quiet tó bá di ọ̀la tẹ bá fẹ́ da òkú wọn nù ẹ má kó síbi táwọn ti máa rìn. Uh, mo kàn fẹ́ inform mi pé àwọn special squad yẹn ti wà ní hotels. oh good yeah that's a good one. ṣé ó dá ẹ lójú pé àwọn arábí yẹn wọ́n á ṣiṣẹ́ wọn bíṣẹ́. i'm very sure sir they are very competent. sure. very sure. torí ìwọ ló rọyọ ìwọ ló tọyọbọ ìwọ ló ní ìpàdé wọn ní israel kan ìwọ ní kinní kan hmm? ìwọ ni mo gbójúlé o ṣé mọ̀ wípé a ò gbọ́dọ̀ fail àwọn tó fẹ́ ká kùnà ó pọ̀ ju àwọn tó fẹ́ ká mọ̀nà lọ. sure. Hmm? Yes. Since Tosi Lord Egberi Wanja. All very sure, sir. Yeah, it's fine, man. Yes, sir. And uh, you? Say, uncle. Uh, oh, Your Excellency, sir. Uh, well discharged. Gbogbo our guys tá àwọn jáde um, in next few days wọ́n more mú àwọn report wọn wá sir. Okay. All right, sir. Balẹ̀ balẹ̀, àfọmọ́ Yorùbá yóò. Sir. Ó dára. Ah, nice, dára, sir. Ó lọ Sir. night guys wọ́n ti fẹ́ wà níbi tá a wà yìí tábà ti wá dé ẹ jẹ́ kí gbogbo wa ká dìde fún wọn lẹ́ẹ̀kan náà ká fi yẹ gómìnà wọn sí bí wọ́n ṣe ń wọlé bọ̀ síbi àwùjọ tá a wà yìí ẹ bọ̀ fún wọn ní òṣèlú a ti wà lórí ìnàró yìí ká kọrin orílẹ̀-èdè wa ọ̀yà yóò lù wá. thank you retí ọ̀rẹ́ aráàlú ọ̀rẹ́ mẹ̀kúnnù tí wọ́n ti dé sí àárín wa ẹ mọ̀ wípé gómìnà míì la pè báyìí bá ti pé gómìnà wa kan wà yìí ṣe bí wọn ò ní wá ẹ̀hẹ́n àmọ́ àdúpẹ́ pé gómìnà aráàlú gómìnà ti gbogbo wa wọ́n fínú bọ̀ ìgbà tá a pè wọ́n wọ́n wà láàrin wa àwọn orí adé ńláńláńlá orígun mẹ́rẹ̀ẹ̀rin tó so ìpínlẹ̀ wa yìí dúró àwọn láti ń gbọ́ kọ́ ń mi ẹnu onípọ̀n láti jó pọ̀n ọ̀hún ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá wa àwọn olórí rèé àwọn ọmọléèwé rèé àwọn ọ̀dọ́ ìlú rèé wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ láti ẹnu gómìnà wa fúnra wọn gómìnà wa Fọlárore Babalọlá Douglas àwa ni a fún ní ààyè báyìí láti bá wa sọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe fún wa ibi tá a ti ní ìdí bọ́ o ibi tá a ti fẹ́ kọ́ bá wa kọ́ ilé ìwé ibi tá a ti fẹ́ kọ́ bá wa kọ́ ilé ìwòsàn ẹ bá fún wọn ní àtọ́ bí wọ́n ti ń dìde bọ̀ láti wá bá wa sọ̀rọ̀. For àṣà wa lọ́pọ̀lọpọ̀ tí mo bá ti dé irú àwùjọ báyìí tí mo rí bẹ́ẹ̀ ṣe ń gbé àṣà wa lárugẹ ńṣe ni orí mi máa ń wú ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ kì mí ẹ kì mí délé ẹ ká tó bẹ̀rẹ̀ ohunkóhun ẹ jẹ́ ká kọ́ fi ìbà fún ẹni tí ìbà tọ́ sí ìyẹn ni Ọlọ́run Elédùmarè wípé ó kó wa jọ ní ọjọ́ tòní mo wá kí ẹ̀yin bàbá wa àwọn kábíyèsí wa ládéládé lóyè lóyè mo kí yín wípé ẹ kú àlejò mi lónìí mo kí àwọn ìyá wa náà àwọn olórí láàfin mo kí kábíyèsí wa ọba Isaac adédùnmóye akilapa of igbónlá. mo kí ọba adégbadé aládé adéníran of ọ̀rẹ́ aráàlú. bákan náà ni mo kí kábíyèsí ọba akínmóye oyèdùn hamzat tìlú ìlúpéjú. ní àkótán mo wá kí ọba ajíbádé bámijáde àwọn ní olúńlá ti ìlú tuntun. ẹ bá mi ṣe kábíyèsí fórí adé. Yeah ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín wọ́n ní ọmọ tó bá sọ ilé nù ó ti so àpò ìyàkọ́ ẹ ṣé ẹ kú àṣà tí ẹ fi ń kọ́ àwọn ọmọ wa ẹ kú ìṣe tí ẹ fi ń kọ́ wọn a ò ní wá yín tì o mo dúpẹ́ wípé ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ mo dúpẹ́ pé ọdún mẹ́rin náà ni à ń bá lọ ìbò tiẹ̀ jẹ́ pé méjì péré láti lò ń mẹ̀ ẹ mú mọ̀ pé a pé a pé ọdún mẹ́jọ. ọdún mẹ́jọ ló máa lò ó gbà ayé ló ti gbà ọdún mẹ́jọ ló máa. ẹ ṣe mo dúpẹ́ ṣe rí bẹ́ẹ̀ ṣe ń lù yẹn ó wọ̀ mí ní akínyẹmí ara ńṣe ló dàbí kí n jíjó oní oníka méjì tá máa ń súnra kì súnra kì yẹn kí n jó sí i. ṣe rí gbogbo nǹkan tí a máa ṣe gbogbo ẹ̀ la máa ṣe àwọn ọmọléèwé wa tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nípa à journalism ìwé ìròyìn gbogbo nǹkan tẹ́ fẹ́ à á ṣe àwọn ìyálọ́jà ìyálájẹ́ ẹ gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ àṣe ẹ̀yin ọ̀dọ́ torí ńlá ṣe wà ń bí lónìí mo mọ̀ yí pé gbogbo ìbéèrè tẹ́ fẹ́ bí mí mo ṣetán ní àti béèrè ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀ ọdún mẹ́jọ yẹn ló ṣe pàtàkì àbí ẹ̀yin kábíyèsí ọdún mẹ́jọ yẹn á pé àbí òní pé. Attention please. I don't want to kill anybody here. Your absolute cooperation is required to the security oh, agents. Oh, I want I don't want you to hear me. Governor in the mobile law. Who's that? Who are you? Douglas. He won the mobile law. And I want him to come out. If you doubt me, check this out. One.

No way. yá nǹkan tí mo ní kẹ́ fún mi ẹ̀ bá mi drop ẹ̀. o kò sí nǹkan kan sí presently bí a ti mo bá dé o. no na ẹ mọ̀ pé mo fẹ́ lò i need to use the money. Eh? Dear, what is it? Eh? You seem disturbed. Kí ló ṣẹlẹ̀? Ó kàn sọ pé mo wà disturbed ni, ṣé kò tó rò ni? Nǹkan ò lọ dáadáa níjọ́ lọ́hùn àwọn èèyàn ta ní síbẹ̀ gbogbo wọn ní kọ̀ọ̀kan náà kàn ń lọ wọn ń lọ wọn lọ gbogbo church ti joro everywhere kàn wá scanty. kí lẹ́yìn rò pò ṣẹlẹ̀ torí mi mọ̀ pé ẹ̀mí olúwa jehovah ó wà lára yín you have been ordained for signs and wonders. yes yes i know but. Eh. but what ẹ má ronú báyẹn ṣé èèyàn mọ̀ pé àwọn tá a ti pàṣẹ mímọ́ darí àwọn là ń pè lọ́mọ ọlọ́run and besides with god all things are possible. there we go again all things are possible yes i know but church ọlọ́run sọ fún wa pé ká lọ dá church lẹ̀ ìwọ ló sọ pé ká lọ dá church lẹ̀ ńgbà yẹn náà bó ṣe mount prayer lómi lórí náà lélẹ̀ tó ń ká lọ dá church lẹ̀ náà àti dá church lẹ̀ sójú ẹ̀ ti jà ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe rẹ̀ tí bó ṣe rí ń sìn. fìyẹn sílẹ̀ o fìyẹn sílẹ̀ o sí nǹkan tí mò ń rò báyìí ni pé bóyá kí a padà sọ́dọ̀ gio. hold on hold on because mo later gbọ́ pé àwọn bíi three governors wọ́n ti gbé wá fún gio kó ṣe prayer fáwọn ṣùgbọ́n tó a bá padà ní ìsìn irú owó yẹn at least ìwọ ni second in command ó ní àwọn portions tiwa ó ní máa complain. shut it my friend ah, ah. ìwọ lórí ká kúrò lọ́dọ̀ bẹ̀ ìbò náà ká padà síbẹ̀ ah abba now i know very clear ìwọ lè ṣètò yàn ti ṣe ìránṣẹ́ mi. i rebuke that in jesus. what are you rebuking. my dear ní sùúrù mo sọ fún ẹ wọ́n pe samuel lẹ́ẹ̀mẹ́ta o ó gbóhùn mhm. ìgbà tí mo ní kó sùn dáadáa kí ló tó sọ mi pé ó gbóhùn ó gbóhùn olúwo ohun èṣù lọ́gbọ́n nìyẹn ah. ó wá cast blame on me. man èṣù ni ẹ. ìwọ ni èṣù mi ṣe èṣù. get it behind me you dey satan. mi. ìwà bàjẹ́ tí mo wù tí mo ní kí wọ́n ṣàlàyé fún iléeṣẹ́. Pastor John. Yes, sir. Sit down. Ẹ jẹ́ kí wọ́n bá sọ. Pastor John. Yes, sir. Sit down. Pastor John. Yes, sir. It is late. rẹ̀ wọ́n ní ẹni tó kọ́kọ́ rẹ̀. bíbélì wí pé kò sí ẹnikẹ́ni tó wá sí ọ̀dọ̀ bàbá tí a ó tànù lábẹ́ àkóso bó ti wò ó rí ẹ fanú gbà mí. bẹ́ẹ̀ni bíbélì ọlọ́run tó sọ wípé ayọ̀ wà lọ́rùn lórí ẹlẹ́ṣẹ̀ kan tó bá ronú pé wàdà ṣùgbọ́n ẹ̀yin náà mọ òfin ìjọ ọlọ́run wa yìí ní kété tí ti kúrò nínú ìjọ ọlọ́run ní àwọn tó wà lẹ́yìn ti sún sókè so kò sí space kankan fún yín bíbá ẹ̀ mọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí ẹ tọ́ka sí nínú bíbélì ààyè tó ṣì wà ààyè ààfin tí ẹ bá ṣetán láti lọ ṣiṣẹ́ ní àgọ́ àwọn IDP àwọn internally displaced persons pàápàá jùlọ àwọn tí wọ́n rí gbà lọ́wọ́ àwọn. Lo agbésùnmọ̀mí tẹ́ ẹ máa lọ máa sọ̀rọ̀ ọlọ́run fún wọn ẹ bẹ̀rẹ̀ evangelism láti bẹ̀ ah. ní Gombe ah. Gombe tẹ́ ẹ bá ṣetán láti lọ. Ah. Eh. dadi mo ṣetán láti lọ. ó ṣeé ṣe kíjọ ọlọ́run má gbé yín lọ sí Gombe o kó jẹ́ Kaura náà mo dà máa lọ. Kaura. Eh ẹ ò dáàdì ibikíbi lábẹ́ ọ̀run tíṣẹ́ ìránṣẹ́ ìbá gbé mi dé mo ṣetán láti ṣe ìfẹ́ ní tó rọ̀ mí. ẹ ṣetán. mo ṣetán mo ṣetán. Thank you, Jesus. Thank you, Jesus. Second Corinthians chapter five, verse 17. Nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá tuntun. ohun àtijọ́ ti kọjá lọ. kíyèsí tuntun tó bá jẹ́ pé bí ẹ̀yin ṣe ronú yìí ni àwọn tó jẹ́ pé wọ́n ń dá ìjọ Ọlọ́run sílẹ̀ nígbà tí Ọlọ́run ò pè wọ́n lọ́ba lè ronú ni tí wọ́n dẹ̀ padà sí ìpìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ Ọlọ́run tí kò fi ògo fún Ọlọ́run ìbá pọ̀ rẹpẹtẹ ẹ jẹ́ kí a gbàdúrà. Yes. In Jesus' name. Amen. Our Father and our God, we thank thee for this opportunity. Oh God, accept our thanks in Jesus. ti já pẹ̀lú gbogbo nǹkan tó dá sílẹ̀ báyìí. I told you I was not coming home with you, but you refused. Because you never listen to anybody but yourself. ti ṣe gbogbo mistake ṣèbí kò bá easy fún ẹ láti pick up imagine gbogbo nǹkan tó ṣe àwọn ọmọ méjèèjì everything is gone ah, ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ayé mi ti tán. I'm sorry. <laughs> mo mo fẹ́ máa lọ sí nàìjíríà i want to go back to nigeria i want to go back to nigeria gbogbo nǹkan tí mo ṣe nàìjíríà ló wà everything nàìjíríà nàìjíríà ló ló dé sí o gbogbo ẹ̀dá everything ẹ̀dá gbogbo ẹ̀ ti lọ àwọn ọmọ tó torí ẹ ṣiṣẹ́ wọ́n sì lọ wọ́n sì lọ báyìí báyìí. yóò bá ṣe lọ ṣe padà sí we go back we will go back we will go back sugar we will go back sugar sugar we go back okay let's go sugar. Sir, mo mọ̀ pé ah, ó máa yà yín lẹ́nu pé ẹ bá mi ní irú iṣẹ́ mo ò ní choice. Ẹ̀yin náà mọ situation Nigeria bó ṣe rí. Ọmọkùnrin dẹ̀ láti jẹun. And mo mọ̀ pé ẹ̀yin ló ní ká wá rà mí. Tí bá mọ̀ pé ẹ̀yin ni, mo ní dèdí iṣẹ́ yẹn rárá. Nítorí mo mọ ah, àwọn nǹkan tí ẹ ṣe fún nígbà tí mo wà ní school ṣe ìtura mi sọ pé kí àwọn ọmọ yẹn kọ́ máa ṣe anything fún yín bí kò fi yín lẹ̀. fún ta ló ràn yín ta ló ṣe ta ló ní kẹ́ pa mí. ẹni tó ń wà níṣẹ́ Douglas. ta ló pè é. Douglas. Douglas governor. Yeah. Uh, but ìyẹn kọ́ ni issue tí mo wá tètè báyìí nǹkan tí mo fẹ́ tí mo kàn ń tà láti sọ fún yín ni pé ẹ máa need láti lé lò gan ẹ máa need láti kúrò ní vicinity nítorí ó ti ràn wá tí ó bá dé yín mọ̀ pé ṣì wà lórílẹ̀ ó lè ṣe nǹkan mi kó mi ìdẹ̀ nífẹ̀ẹ́ ó máa dùn mí gan. Fọlá Douglas tajọ dàgbà láti kékeré Douglas ló fẹ́ ṣekú pa mí òun ló pa ìyàwó àtọmọ mi. Nǹkan tí èmi gan try sọ ni pé, ẹ, ó ti Sorry, sorry sir. Sorry. Ẹ ṣé. Ẹ Fọlá. Ẹ Kò ju bẹ́ẹ̀ lọ. Nǹkan tí mo kàn try láti wá sọ fún yín náà nìyẹn. Ẹ ṣé gan. dúpẹ́ lọ́wọ́ ẹ. Ẹ ṣé. Màá pè ẹ́. Oh, right, sir. Ah. so sir. Costello, I, I never knew you'd be coming with your family. Jọ̀ọ́, kí ni mo fẹ́ pàyàwó àtọmọ ẹ fún Costello? kí wà lọ́wọ́ ẹ̀ kí ebi burúkú máa pa ni. ebi owó àṣẹ wà lọ́wọ́ ẹ̀ ebi á lè máa pẹ́ òòdẹ̀ nílé náà. àgbọ́kọ̀lé wọ́n ní kí n pa lébi ṣó rẹ rí èèyàn méjì kò lè gbọ́kàn lé nǹkan ẹ̀yọ̀ kan ṣoṣo ẹni tó fowó sí mi lọ́wọ́ ó lè béèrè rẹ̀ láìrò tẹ́lẹ̀ and you know I wouldn't like to fail him. Well, that's one thing I appreciate about you seriously it's a great vigil. ṣòrí màá dẹ̀ láì kó keep a hope because mo lè má trust ẹ lórí nǹkan mi o wọ́n ṣòrí lórí owó dé ha i trust you so much. èmi kọ́ ló fẹ́ ṣekú pa àwọn higher class ló rán sí mi ọlọ́run ò fẹ́ mímì sí wọn lọ́wọ́ ìyàwó mi àtọmọ mi ló pa. nikao, man nikao. You're a greedy man! All my life! All my life in the US Army! But owó tí mo pa ìwọ ni mo send ẹ sí. My oil and gas business, I sent you all my money! arrest on my behalf. What did you do? What did you do? Oh move! Move! Move it! Move! My friends, Timo Ruabai, ìwọ ló pa power? Yes or no? your mouth! Yes! Yes! You killed them! Oh, yeah, yeah. Yeah, yeah, yeah, I killed them. You're such a monster. Why? that comes in your way. What? Because of power, money, respect. má ṣe o. mo ṣe máa fún ẹ lówó ẹ mo mo máa fún ẹ lówó ẹ. you not gonna die by gun. o ò deserve àti kú pẹ̀lú bọ̀. Costello máa fún ẹ ní gbogbo ẹ máa fún ẹ ní gbogbo owó máa fún ẹ ní gbogbo owó. shut up. ah ah no Costello Costello Jojo, máa fún ẹ ní gbogbo owó yẹn Costello Costello Costello. kíyàwó mi àtàwọn ọmọ mi lọ. Ah, Costello Costello máa fẹ́ ní gbogbo owó. My màá ọ̀gẹ̀ màá fẹ́ bọ́ síyàn mi kò sẹ́lẹ̀ o kò Ah, o àbí túbù kò sẹ́lẹ̀ o yóò yóò yóò kò sẹ́lẹ̀ o yóò no bá kò sẹ́lẹ̀ bá jẹ́ kí kú jọ kò sẹ́lẹ̀ o yóò kò Ah. Ah. kò sẹ́lẹ̀ o kò Ah. Ah yìí ah ah ah ah etc go come come come come bomb come come come come ah no bomb bomb bomb bomb bomb yeah yeah yeah yeah yeah thank you thank you ẹ bọ thank you i thank you thank you ẹ ẹ ẹ olú ìgbà mọ́tò kọ́ kọ́ mi Oh, c'est bon, Bouna. Moi, c'est bien. Hold on, please. Oh, God. Let's, let's see. Okay. Shouty. Otobi. Hein? Non, mais, mais, dis, mais, dis, ma bien. Hold on, please. Okay. No, what, what, what, what? okay. Yes, yes, yes, sir. I will make sure I kill this guy. Excellency, you are okay. Èmi ni màá pa. You are okay, sir. Èmi ni màá pa Costello. Excellency, you are okay. Èmi. You are okay, sir. Ọlọ́run ló ní kí n me. Èmi ti máa pa Costello rẹ̀. Take this thing away from me. Take this thing, take this thing, take this thing, take this thing, please. Take this thing, take this thing, take this thing, take this thing. Yeah, take this thing. Yes. yes. Give me, give me the gun. No, no, no, no. Give me the gun. This guy is a drop. Give me the gun. on the tail of the viper and not get venoms in his veins. Who can step on the tail of the viper? and not get Venoms in the veins. lọ́lẹ̀ forí kọ́lẹ̀ àgbọ̀n and not get in the face. Would you I yóò ti pinnu àìjà ìjà ìjà ìjà yálẹ̀ bí ìjọ rẹ̀ wẹ́wẹ́ wo